Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí yóò máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Alhamdulillahi wa kafa wa salatu wa salamu ala nabiyyina al-Mustafa. Ikhwata al salamu Allahi alaikum wa rahmatuhu wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run àbí ọlọ́run kó ṣàlékún káàdì gẹ̀fà nábà Muhammad sallallahu ta'ala alaihi wasallam ọlọ́run kó gba ìbádà ṣáàrù Ramadan kó gbà ní ẹ̀sìn fún wa kí á jẹ́rẹ̀ ní ayé àtàlìkìyàmà ọlọ́run kó fa ní mímú àtàláfẹ́ ara tá a fi sìn pàtàkì àsìkò ìṣẹ̀mí wa tọ́lọ́run dá wa sí ìṣẹ̀mí ayé wa tọ́lọ́run dá wa sínú ẹ̀ òun la fẹ́ jíròrò nípa rẹ̀ tá a bá ṣàkíyèsí àsìkò tá a lò nínú ayé wa yìí ìtọ́lọ́run ọba pín tó sì bù fẹ́nìkọ̀ọ̀kan nílò ìtọ́lọ́run ọba pín fẹ́nìkọ̀ọ̀kan òun ni à ń lò nínú ìṣẹ̀mí tí àkọ́kọ́ tí ó kọ́ ṣe pàtàkì tó yẹ ká mọ̀ ní wípé a lè fi tẹnìkan kọ́ṣe káwò pé ṣe bí bàbá lo ọgọ́rin ọdún láyé àwa náà ń bẹ lẹ́nu ẹniyẹn bó kí láti ìlò nítọ́lọ̀ ń pín fẹ́nìkọ̀ọ̀kan nílò àsìkò tẹ́nìkọ̀ọ̀kan sì tọ́lọ̀ ń kàdára fẹ́nìkọ̀ọ̀kan tó pé bùbù fún tó bá ti lò tán yóò fàyè ilẹ̀ ọwọ́ ọlọ́run ọba nìkan lélẹ́ sí wà subhanahu wa ta'ala ọba tó ròyìn ara ẹ̀ tabaraka alladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa al-mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur ìbùkún ni fún ẹni tí ìjọba wà ní ọwọ́ rẹ̀ ọba tó tóbi ẹlẹ́dàá wa àti pé òun ni alágbára lórí gbogbo nǹkan. ó ròyìn ara rẹ̀ pẹ̀lú títóbi àtagbára torí ọ̀rọ̀ kan tó fẹ́ sọ. ẹni tí ó dá ikú àti wíwà láàyè. dídá ó dá ikú àti wíwà láàyè ni pé ó dá wa sáyé òun lẹni tó mú wa bẹ nígbà tá a bá ní símọ́ ọlọ́run ọba náà ni ó ní kápá kámọ́ símọ́ wàláì kìí ṣèyàn. now. kí ó lè bá a dán yín wò láti mọ èwo nínú yín ni ó ṣe iṣẹ́ rere jùlọ. àsìkò yẹn tá a fẹ́ lónú sẹ̀mí ayé àti iṣẹ́ tá a gbé bẹ̀ sí ká tó padà sọ́dọ̀ ọlọ́run òun là ń pera wa sákèsí ẹ̀ yìí nígbà tá a ti mọ̀ wípé ọlọ́run bá wa subhanahu wa ta'ala òun ló dá wa kò sẹ́nìkan tó pé ẹnìkan wá sáyé pẹ̀lú túláàsì pẹ̀lú agbára kan pẹ̀lú ìmọ̀ kan déédéé rẹ̀ náà ni pípadà sí ọ̀dọ̀ ọlọ́run ìgbà tí ó bá yọ lọ́hùn nínú ìmọ̀ rẹ̀ ọba alámọ̀tán tí ó sẹ́ni kankan tí ó nímọ̀ rẹ̀ òun náà ni ẹnìkọ̀ọ̀kan wọ́n padà tá a bá ṣàkíyèsí àpẹẹrẹ kan nínú kámú látọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ a rí wípé àwọn akẹ́kọ̀ọ́ sí ayyamil imtihan fi ṣúgolin ṣáàgì àìrójúmọ́ pọ̀ fún wọn للاستعداد لامتحانات الدراسة بالمذاكرة ليلا ونهارا àwọn àsìkò tí àwọn èèyàn kẹ́kọ̀ọ́ pàápàá jùlọ tí wọ́n múra pé wọ́n fẹ́ ṣèdánwò àpèjúwe yẹn àpèjúwe tá a lè yálò ní fún àsìkò sẹ̀mí ayé wa àti bí ó ti ṣe kí a gbáradì fún àdánwò bẹ̀ àbí dánwò bẹ̀ tá lọ jábọ̀ fọlọ́n a mọ̀ ráwọn akẹ́kọ̀ọ́ yàrù súnà kó lalhaus alalistifada ti mina daqiqa tilwahida lásìkò yẹn ebi kìí pọ̀ pọ̀lọpọ̀ bèlìtà sí pé yóò jẹun àfi tó bá di túláàsì kódà a rí àwọn ẹlẹ́mìí fífúyẹ́ nínú ọlọ́kàn fífúyẹ́ nínú iman e tó yẹ pé wọn ò ní ṣe sọ́lá torí pé mo fẹ́ yege mo fẹ́ pass gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan wọ́n mọ̀ tí wọ́n fẹ́ fi ṣe wọ́n mọ̀ tí wọ́n fẹ́ fi kà torí pé wọ́n fẹ́ yege láyé fàlànà káàdù najiduhum yufarrituna fiha nínú àwọn àsìkò àwọn àtàwọn ìṣẹ́jú yìí wọ́n yìí fi kankan ráre فعلينا أن نتذكر الامتحان الأكبر الذي يشترك فيه الجميع káwàwò ìdánwò èyí tó tóbi jùlọ èyí tí gbogbo wọ́n kójọ sínú ẹ̀ pátápátá wọn náà nìsẹ̀mí ayé tá ń lò nínú sẹ̀mí ayé wa ọ̀jọ̀gbọ́n kan sọ wípé tí a bá ṣàkíyèsí ẹ̀ dáadáa àfikẹ́yìn ká mọ̀ ṣèṣirò ẹ̀ ká máa ṣe ìṣirò rẹ̀ ó ní ìdá aṣà tí na aman ìdá aṣà lifata sitina aman fanisfu li umri tamhaquhu layali téèyàn bá lo ọgọ́ta ọdún láyé 60 years a ní ọ̀sán alóru nínú àwọn àsìkò yẹn ní gbogbo ẹni tó bá jẹ́ pé ó ń fi òru sùn tí ń fi ọ̀sán ṣiṣẹ́ gbogbo òru tó fi sùn yẹn ń wò jẹ́ pé twelve twelve hours twenty four hours òun ni méjèèjì apin sí méjì ó fi twelve hours ó fi sùn tó bá yẹ pé oorun nìkan ló ń tọ̀ ń sùn tó fi lo sixty years láyé a jẹ́ pé thirty years ló fi sùn ó kù mélòó ó kù thirty years afẹ́mọ̀ tó fi 30 years tó kù sí 30 ti kọ́kọ́ lọ náà ìdá àṣà lè fàtà sí tí na àmà fanisfu li umuri tamhaquhu layali wà nisfu nífì ìlàjì nínú ìlàjì tó kù yẹn sáà ti là sí méjì náà ó ti fi 30 years sùn ó wá kù 30 nínú 30 yẹn ká tún yọ 15 ìyá di habu láì sàyádìrí lè gọ́ fún láti hí yẹ̀mí na ń ṣí máa níbi mò ń lọ mò ń bọ̀ mò ń lọ mò ń bọ̀ oríṣiríṣi àwọn ibi tí ń lọ tí ò ní nǹkan ṣe pẹ̀lú ìbádà ẹni tí ń lọ ń wòran ẹni tí ń lọ ń jó ẹni tí ń oríṣiríṣi bẹ́ẹ̀ 15 years gbé lọ ọkù mélòó ọkù ọkù 15 years wàsúlùsù nìsì ọdún wá ní ìdá kan nínú mẹ́ta nínú 15 tó kù àmọ́ ló ń wà hẹ̀rùsùn òun la fi kọ́ àkọlé kan ìtẹ́lù mi bá jókòó báyìí tó bá ronú pé bóòlù ti fẹ́ gbé bàbá yìí o ọgbọ̀n ṣẹ́jú kò tí dìde wákàtí kan kò tí dìde kò tí mọ̀ tí ó ṣe tá bá yọ eléyìí náà kó bí ọdún márùn kan tún ti lọ àti sọ̀rọ̀ sọ̀lá àti sọ̀rọ̀ siam àti sọ̀rọ̀ eh, àwọn majalisu dikir àwọn àyè ìjókòó pé mo fẹ́ lọ gbọ́tọ̀ lọ́hùn tọ́jọ́ orí fífẹ́ lọ tán tí gbèsè ayé fífẹ́ rárí tán wàsólóso ní sí àmọ́lùn ẹ̀sùn wà ṣùgbùlùn bílímọ̀ káàsìdì wàlẹ̀ ìyàl mo ń lọ ọ̀sọ̀ mo ń lọ jà mo ń lọ ko mo ń lọ pàtẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló tún fẹ́ gbé ìdákanú tó kù lọ wà bá kílẹ̀ ọmọrì àfikọ́mú àṣẹ ìbùn nínú gbèsè ayé tó lò tàbáwọ̀ ìgbà tá a fi ṣe bà tààjókòó lẹ̀ wọ́ bí ejò tán gé lórí ibà ọlọ́sẹ̀ kan ibà ọlọ́sẹ̀ méjì àìsàn olóṣù kan míì tá a bá yọ kò nínú 60 years tí ìgbésà yóò ti parí àwọn àbẹ̀rọ aléèrè ọmọ khalaqtu lè jinna wal ins illa li ya'budun ìtọ́lọ́n sọ wípò ń dá wa àwọn àlìjànú àti èèyàn pé káwá sí òun níbo lẹ̀sìn ti yọ́lẹ̀ èmi àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi ẹja mọ̀ bẹ̀rẹ̀ wa o tí ẹnìkọ̀kan bá jókò tó bá gbọ́rọ̀ yìí tó bá ronú sí gbèsè ayé ẹ̀ ẹnìkọ̀kan sì máa máàkì yóò máa máàkì ara ẹ̀ rọ́ǹgì òun náà ni kó ronú kó sì máàkì ara ẹ̀ pé kò sí ìbádàánú gbèsè ayé òun lọ́dọ̀ ẹlòmíì yóò rí pé ilé ìkọ́ ni wọ́n ń pè ní bàdà tí mo sọ ń jọ ní ìpé ẹnìkan ní òun sí lọ́n bí aláìsìn fúnra rẹ̀ ìtí ara mi mo fi gbọ́ òun sí lọ́n bí aláìsìn inú bá ti ń sọ yìí náà ẹnìkan ò tí ì ṣe sùjúùdù kan fọ́lọ́run rí tàbí jọ ń sẹ̀mí láyé iná àjọ wà láwùjọ yìí pé sùjúùdù náfílà àbí sọ̀látọ̀ ọ̀ràn yàn nínú èèyàn tí ń pẹ̀rẹ̀ mùsùlùmí ẹnìkan ò tí ì sùjúùdù kan fọ́lọ́run rí ó ti wọ 20 years 30 years 40 years ẹlòmíì ti ń da 3 lọ àlìkàmọ̀ tó tàbá ti wọ 50 even 40 èèyàn ti ń rọ fírìnù nínú ọ̀rọ̀ míì tí ń bọ̀ wá nípa ọjọ́ orí táwa àlùmọ́ ànádì ń lò tàbí tá a máa lò tí ó wọ́pọ̀ jù láàrin wa ìgbà tó wá rí bẹ́ẹ̀ a ní láti tàkíyèsí ara wa sí ìgbésí ayé wa akásóra kan nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa sọ́dátùlà asir mo rò pé a tún ka sóra yẹn nísìn torí Imam Shafi'i rahimahullah wọ́n ní tó bá jẹ́ pé suratul asri ni òun nìkan ni alukuran karim tí ò sí gbogbo sura míì tá ń pè lálukuran ó ti tó wà o torí pé tá a bá ń lọ ayé lọ títí títí bọ́ àwọn èèyàn ó ṣe mọ́ mú àmúlùmọ́là in tó jọ ẹ̀sìn in tó jọ ẹ̀sìn mi ò tiẹ̀ sọ mi ò tiẹ̀ sírò ẹ̀ mọ́ ó ní ìṣẹ́jú náà ta fi ń jẹun mo fẹ́ jẹun ẹlòmíì lò 20 minutes ẹlòmíì lo thirty minutes oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ one and a half hour a day times 60 years oúnjẹ sálẹ̀ léyìn kìí ṣe pé ó ṣe sọ́lá àbí ó ka koran nígbàtí imam ṣàfẹ́rẹ́ mọ́ lọ́wọ́ sọ̀rọ̀ yìí ṣé yẹ ká tún máa wá gbéyẹ̀wò dáadáa torí gbogbo ẹ̀ ó kó ní Sinutan, islam ó mo fi àkókò ìrọ̀lẹ́ asiri búra ìrọ̀lẹ́ ayé ọlọ́run fi búra dájúdájú ènìyàn bẹ nínú òfò gbogbo ọmọ ènìyàn bẹ nínú àyàfi àwọn ẹni tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo ẹnìkọ̀ọ̀kan wà bẹ̀rẹ̀ léèrè pé sóun bẹ nínú wọn àbí òsì eléyìí ò pé ẹnìkan takò mí ẹnìkan sọ̀rọ̀ sí mi èmi ni wáàsí èmi ni wáàsí ẹnìkan bá wí ìwọ gangan ni gbọ́rọ̀ ikọ̀ ọ̀rọ̀ sí ìlàlẹ̀ nínà àmọ̀nù àyàfi àwọn tí ó sì wà sọ̀hí ó yege nínú àdísì Yorùbá ni o wọ́n ní olórí burúkú mara ẹ̀ wọ́n wọ́n ẹni tí ó pè bẹ́ẹ̀ tí ó sọ dìjà ni ṣe bí wọ́n náà mọ̀ pé ò sínú àlẹ̀dínà àmọ́nù àwọn èèyàn máa sọ gan láwùjọ tá a mọ̀ ń gbọ́ pé àwọn àkọ́kọ́ wọ́n ní ẹni tí ó bẹ́sù jẹun síbi rẹ̀ ogun wọ́n máa sọ yẹn wọ́n tún máa sọ wípé ẹ̀ lè bá wọn kẹ́gbẹ́ ẹ̀ lè bá wọn rìn o àwọn ti bésù múlẹ̀ ẹ̀ lè bá wọn kọ́wọ́ rìn o nígbà táwọn èèyàn bá fẹ́ da wọ́n ní ibi táwọn ń dánwò ibi táwọn torí bọ̀ ipa tiẹ̀ ò ká a máa kìlọ̀ fáwọn ẹlòmíì ọtí kọ́kọ́ mọ̀ pé ò sínú àlẹ̀dínà àmọ́nù lẹ́bù àkọ́kọ́ lẹ́ni lẹ́lòmíì ti já wàhámìlú asọ̀lẹ̀hàt tí wọ́n sì ń ṣe iṣẹ́ rere wọ́n ṣiṣẹ́ rere nínú àwọn àlèdínà àmọ́nù tá a bá sọ wípé ìwọ̀n tí wọ́n gbọ́lọ́wọ́n bá gbọ́ náà bẹ́ẹ̀ ni gbọ́lọ́wọ́n bá gbọ́ ashhadu an la ilaha illallah wa anna muhammadu rasulullah ọkàn wọn balẹ̀ kó gbọ́lọ́wọ́n bá gbọ́ ó wá kúṣẹ́ rere ma wá wo pé ọ̀nà wo ni mò ń gbà ṣiṣẹ́ rere tẹ́nìkọ̀kan bá ń bi rẹ̀ léèrè torí nígbà tí yẹn ti sọ̀gbọ́ lóyìn iṣẹ́ tí yẹn wà ṣe jẹ́rìí àdìsọ́kàn yẹn òun lọ́wọ́ bá ń tọ́ka sí bí ìlàlẹ̀dínà àmánú wà ámìlù sọ̀lẹ̀hàt tí ń ṣiṣẹ́ rí tí wọ́n sì ń gba ara wọn níyànjú sísọ òdodo tọ́ sísọ òdodo wọn ò tẹ̀tì láti mọ́ bára wọn sọ òun ló fà tó fi jẹ́ pé ọmọ ìyá ẹ̀sìn Islam òun lọ̀gá ọmọ ìyá láyé àti lálùkìyàmà torí pé ọ̀rọ̀ tí Ọlọ́run bá sọ yìí a gbọ́dọ̀ safeku a lè pàdánù ẹ̀ láàrin ọmọ yẹ́ Islam wọ́n bára wọn sòdodo ilal ladina amanu wa amilu solihat wa tawasaw bil haqq wọ́n ìtara wọn ibi tán bá ti ń tara wọn wọn sínú ọmọlẹ́yà anábì sallallahu ta'ala sallam anábì sallallahu ta'ala sallam Eh, aleikum bilmu'minina ra'ufun rahim to jẹ́ láàánú wa tó kò fi pọ bọ́yọ̀ láàrin àwọn tó jẹ́ sọ̀hábà tí wọ́n bá lògbà wàláhì láàrin ànábì ò fi ọba wọn sòótọ́ ọ̀rọ̀ na eléyìí náà láti jogún òun náà láti gbọ́dọ̀ jogún al-ulama warasatul anbiya wa òdodo pọ́nbélé ní kábára wa sọ ibi tẹ́lẹ̀ ìbá wà ibẹ̀ ọmọ ìyá gidi tó jẹ́ tẹ̀sìn wa wọ̀tàwá sọ bí sọ́bùr wọ́n sì ń gbà àwọn ènìyàn níyànjú láti ní ìfaradà a máa wá sí faradà tabambara wa sọ̀rọ̀ yẹn tó pé ọ̀rọ̀ ọmọ ogun wa látòrí ẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ ọ̀rọ̀ ọmọ ogun ẹlòmí ó jókòó sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọlọ́run ìtọ́kan rẹ̀ ó fi balẹ̀ ni pé wọn kúkú mọ̀ ń rí láàrin àmọ́ wà sí tí wọ́n ṣe lónìí òun gangan lòun ní bígbà tó jẹ́ pé tó rẹ̀ gangan ni èyí tó tẹ̀ wá rọrùn jù tí ò ní níjà nú ni pé nígbàtà máa ṣe wà sí lédó kwara lápèjúwe tẹ́nìkan sì ń gbọ́ lógún mọ̀sọ̀ tó jẹ́ pé òun sì ní wà sí yẹn gúnla sẹ́mọ̀ pé ó ti mọ̀ pé ń tọ̀ wọ́n mọ̀ ń rí àlámọ̀ rẹ̀ ẹ̀sìn ìsìlámù nìyẹn ìyẹn ó sì faradà tó wá jẹ́ ní tá mọ̀ rí náà tá a bá débi tí ọmọ ìyá wa ń ṣe tí ò tọ́ tí ò bá ìlànà ànábì mu sallallahu alaihi a ní fò á sọ̀rọ̀ débẹ̀ náà ni ẹnìyàn ó sì faradà lórí ẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ló bá ń wí kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí òun ó ṣàtúnṣe ni ẹni tó sọ̀rọ̀ náà kò ní tinú àti sọ ọ̀rọ̀ tó òun náà ó sì faradà irú àbùkù tóun náà ó bá rí lórí ẹ̀ torí ó ń bẹ́ẹ̀nú àwọn eh, òdodo tá ń sọ yìí tó jẹ́ pé àwọn èèyàn ó gbógun tìyẹn nítorí ẹ̀ gẹ́gbọ́n ti gbógun tànábì sallallahu ta'ala alaihi wasallam tí ẹ̀bá wọ́n gbìyànjú falohawa lalinsan fimtihani duniya àyàtí àbìl ìjábàtì bíwà sítọ̀tín áwọ́bì òkúrọ̀ falamuru hayin èèyàn gbé ìwé wọlé nínú ìdánwò ó ti lọ́ntí ẹnu kódà bó ṣe pábò sí ló ṣe ó ti lọ́nu ó nàgàwọ ẹnìkan orípo kọ nǹkan tó dáa òun náà kọ kalẹ̀ wọn gbá mú ó ti lọ́ntí ẹnu kódà bó ṣe pá ìdáni ṣùgbọ́n fal amru yawm al hisabi tó bá jẹ́ pé nípa àlámọ̀rí tọ̀rọ̀ alkiyama ó yàtọ̀ sí tayé yaktarif kẹsì rọ̀

ó yàtọ̀ síṣẹ́ nìkan tọ́nu èèyàn jèrè láyé pé kódà gbogbo tó kọlẹ̀ mí náà kọkalẹ̀ nínú rẹ̀ bákan náà mo fẹ́ rán wa létí àdéhìsì kan mo fẹ́ rán wa létí ọ̀rọ̀ kan tó jẹ́ pé kódà tó ṣe bẹ̀rẹ̀ kéwú nígbà tó bá fi pósù kan àbóṣù bíi méjì kan níbi tó rọrùn láti mọ̀ ni nínú àwọn tíra kéékèèké tá a máa tètè kéńlé kéwú ni wọ́n ní tá bá dénú sàárè wọ́n bí wá léèrè wípé marobuk náà wọ́n tíra tawhid tíra ẹ̀sìn ìmọ̀lọ́run lọ́kàn inú tí wọ́n kọ́ ọmọ ọkọ́ ọmọdé láti éjì kékeré yẹn náà ni pé marobuk kọ́dọ̀ ọmọ mi fẹ́ lè sọ di wákà ta kẹ́nìkan wá ẹ̀hàn pé gbọ́ ara ti gbọ́ ẹni tó jẹ́ mùsùlùmí gbọ́ ẹni tó kàwé gbọ́ ẹni tó kàwé gbọ́ ẹni tó ṣe mùsùlùmí gbọ́ kí wọ́n sọ pé oh, ṣé béèrè náà wọ́n béèrè nu sàárè jẹmọ́ bá fàájà yìí lọ́ngbà náà torí pé lẹ́yìn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni fìtínà sàárè ni ọlọ́mọ jẹ́ wá rí fìtínà sàárè lẹ́yìn ìsàdùà torí wọ́n bìlérè lẹ́yìn ìbéèrè yẹn ló tó kan adabu al-qabr aw abi na'im al tabi ke sare ibeere yen ni won pe ni fitina sare tan ba wa bere be en to ba sesin yen laye oni o wa down bi ti mu lo nu nigba tan pe ma rabbuk eni ti o sin ala lesin ododo anabi sallallahu ta'ala sallam on yo ma sọ pe ha ha ha mo gbọ́ tí wọ́n ń sọ nǹkan kan láyé ṣùgbọ́n nígbà tí ò ṣe kò lè bá wọn dáhùn ẹ̀ mo gbọ́ tí wọ́n ń wí báyìí kò lè sọ pé anabi muhammad sallallahu ta'ala sallam ọlá anabi òun àwọn èèyàn lọ́pọlọ débi pé wọ́n ń há òdìdá alukóránù sórí láti bẹ̀rẹ̀ dé parí ṣé yóò wà dífíkọ́tì fún wọn láti há ìbéèrè sórí tí wọ́n bá há òdìdá alukóránù sórí tí ó sì sin lọ́hùn torí gbogbo àwọn tó há kòrán sórí láyé náà ni mùsùlùmí o àwọn èèyàn míì bẹ̀tán há dídá kòrán sórí tí wọn ò sì lè há màrọ́bùkà tá lọ́lọ́wọ́n bá rẹ sórí débi pé ń wà fi dáhùn tí bá dénú sàárè tó bá jẹ́ pó ayé ẹ̀rá re tí ò fi sin lọ́hùn kò lè há wà mọ́ nàbí yùkà tá là nàbí rẹ sórí pé ìkà sọ ibi tá ń lọ nìyẹn ọlọ́run bá wa subhanahu wa ta'ala akhbara annahu sayukimu alayka shuhudan min nafsik lára wa nínú oríkèríkè wa ọlọ́run ló ń gba àwọn ẹlẹ́rìí dìde fayantiku báàdù àjíṣáì jasadik apá kan oríkè ara rẹ̀ yóò sọ̀rọ̀ sọ́yé apá kan oríkè ara rẹ̀ yóò sọ̀rọ̀ nínú àwọn ẹlẹ́rìí tí ń bẹ lára ara wa tọ́lọ̀ ń dámọ́ wa gangan nìyẹn kama Kọ́lá ta'ala wa yóò ṣàrò àdá Allah ọjọ́ tá a gbé àwọn àti pé ní ọjọ́ tí a ó kó àwọn ọ̀ta ọlọ́run jọ sídi iná a ó sì máa dà wọ́n lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ gbogbo oníranran wọn ọ̀nà tó wù kí wọ́n pín sí ọlọ́run kó wọn jọ ọlọ́run sì wá lọ́ta ẹ̀ títí di ìgbà tí wọ́n dé ibẹ̀ títí di ìgbà tí wọ́n débò ibi iná ibi iná wàlẹ̀ àdùbìlá ọlọ́mọ sọ̀rọ̀ wa níná o àwọn etí wọn àti àwọn ojú wọn àti àwọn ara wọn yóò máa jẹ́rìí lé wọn lórí ṣẹ́yìdà àwọn kí ni ó jẹ́rìí àwọn etí wọn àti àwọn ojú ojú àti àwọn ara wọn awọ ara juluduhum awọ ara wọn yóò máa jẹ́rìí lé wọn lórí yóò máa jẹ́rìí lé wọn lórí nípa ohun tí wọ́n ṣe nípa ohun tí wọ́n ṣe wọn yóò sọ fún àwọ̀ ara wọn pé sẹ́mọ̀ ó wu ọlọ́run ló fọ̀rọ̀ síbi ahọ́n tó bá fi síbi kàǹtà àpàkọ ẹsẹ̀ ibi táti mọ̀ gbọ́rọ̀ ara wa tá à ń sọ yìí nìyẹn tó yé ẹ mọ́ agbọ́rọ̀ òun ẹ mọ̀ pé bó ṣe wu ọlọ́run tá à ń sọ̀rọ̀ lórí ahọ́n yẹn ló wu ọlọ́run tó bá ní kóríkì èmi ò sọ̀rọ̀ lára wa yóò sì mọ sọ̀rọ̀ náà nìyẹn wàkọ́ọ̀lù líjùlù dìhín àwọn ọ̀tọ̀ ọlọ́run mọ̀ wá sọ fún wọ́n yóò sọ fún àwọn awọ ara wọn pé awọ ara wọn kí ní ṣe tí ẹ jẹ́rìí lé wa lórí lè mọ̀ ṣẹ̀hí tún mọ́ alẹ́yìn náà kí ló fà tẹ́ ń fi ń sọ báyìí ìwọ gangan tí mo gbé kiri ayé ọlọ́mọjòjé mi o mọ́jòjé ọ̀tọ́ ń gbé mi náà awọ ara tó gbé káàkiri ayé àtoríkèríkè tó gbé káàkiri tó fi ráre láyé tásìkò ayé ìgbésí ayé fi bọ́mọ lọ́wọ́ sórí lẹ́yìn ìgbà tó ti tẹ́yìn ti bàlágà tí wọ́n ti ń kọ̀ǹkan lẹ̀ nípa rẹ̀ bí ma ṣàhí tún máa lè ná èsì tẹ́ ń jẹ́rìí lé wa lórí báyìí tẹ́ ń wá náà wọ́n yóò sọ pé àwọn oríkìríkì ara wọn wà sọ wípé torí kẹ́yìn mùsùlùmí ó lè kà lábí ń dákọ sórò àtáyà o náà ọlọ́run tí ó ń jẹ́ kí gbogbo nǹkan sọ̀rọ̀ àwọn tọkọ náà lẹ̀ ní àwọn tọkọ kú ń làṣẹ yìí ọlọ́run tí máa fọ̀rọ̀ sẹ́nu tí máa fọ̀rọ̀ síbi gbogbo nǹkan tó bá fẹ́ kó sọ̀rọ̀ òun náà ló ṣe kí ni

àfi tó wà tún táyàn tẹ́sàárẹ́ yọ sọnù òun wá gbọ́ látọ̀nà jíjìn ó tún bẹ ẹyẹ húdà léèrè pé kí ló fà tó sí ń jókòó àfikọ́ jìyà lónìí láì gbà yọ̀ǹda àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọwá jẹ́ ká oríkèríkè ọmọ fún wa lésì wípé ọlọ́run tí máa fọ̀rọ̀ sí gbogbo nǹkan alẹ́dì àǹtọ̀kọ̀kún làṣẹ wọ́n wà kọ̀lá kọ̀kún àti pé òun ni ó dá yín ní àkọ́kọ́ naam àti pé ọ̀dọ̀ rẹ̀ ni a ó dá yín padà sí. ẹ tẹ̀síwájú. ẹ kò sì fi ara yín pamọ́ hmm. kí àwọn etí yín àti àwọn ojú yín àti àwọn awọ ara yín má lè jẹ́rìí lé yín lórí. kò sọ́gbọ́n tọmọ èèyàn lè dá sí i pé ìwọ ọwọ́ sọ̀rọ̀ o nínú sọ́rọ̀tù yasin 65 al kanu lónìí ni a ó di ẹnu wọn a ó jẹ́ kí ọwọ́ wọn máa sọ̀rọ̀ fún wa ẹsẹ̀ wọn yóò máa jẹ́rìí nípa ohun tí wọ́n ṣe níṣẹ́. wàlúwàkùtù ní ìmọ̀ tó náà fi ìmọ̀ àsìkò gbèsè ayé tà ń lò yìí ìkẹ́ ńlá ni kọ́lọ̀ mọ́jà sí lónìí. wàlílá sáfi shedid najidul muslimi na fi hadhi lasman farratu fi hadhi ni'ima allati hiya min ajali ni'am ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló fi tó jẹ́ ìsẹ̀mí ayé wa òun gangan lọ gáàsì kò tó níye lórí tí ó yẹ kó bọ́mọ lọ́wọ́ nínú àǹkan tọ́lọ́run fi ṣèrègún tẹ́bá bá wọn sọ́tù Ibrahim ọ̀sọ́kọ̀rọ̀ lakumu shamsa wal qamar mo ṣe mo mo jẹ́ kó oòrùn ó máa lọ sọ́kọ̀rọ̀ shams ó ń yọ ó ń wa wal qamar mo ṣe òṣùpá nírọ̀rùn kò jó wa kò tútù lẹ́yìn ó ṣe oòrùn ó sì tún tẹ́ oòrùn àti òṣùpá lórí ba fún yín àti àwọn méjèèjì ló ń lọ lọ́nà wọn bẹ́ẹ̀ni ó sì tẹ́ òru àti ọ̀sán lórí ba fún yín ẹ wá kíyèsí tẹ bá rí ẹ̀kan tó dàgbà dàgbà dàgbà débi pé ó ti kákò lónìí ẹ máa wo ẹlòmíràn ẹ̀dọ̀ ọlọ́run torí ọjọ́ orí ó lè jọ ọjọ́ orí gan lásán torí ànábì sallallahu alaihi ó wá sọ kó lọ́dọ̀ ọlọ́run níbi ogbó ogbó kùjọkùjọ ọjọ́ orí nìsẹ̀ bá wọ bàbá mi àbí ìyá mi ẹ̀sọ̀ Allahu Akbar síbi táwa náà lọ ní tàbá pẹ́ láyé ẹlòmíì ti kákò síbẹ̀síbẹ̀ ó tún wá lè jẹ́ ní tí ò sí lọ́n ìgbésí ayé ò tún wá rọrùn mọ́ kò lè jókòó dáadáa kò lè nàró tààrà kò lè bẹ̀rẹ̀ ẹni tó kákò yẹn ìró àtọ̀sán lọ́pọ̀ lórí ẹ̀ tó ti lò kọjá láyé tó ti lò kọjá tó ti lò kọjá ìdáàmà stọ́ọ̀láyà alájẹ̀dì ìdín torí wọ́n gbé bàbá yẹn náà sọ́wọ́ rí njọ́ kan tó pọ́n lómúlómú táwọn kan bẹ láyé njọ́ náà lọ́n pé ẹmọ̀kú ewu ọmọ o ní bàbá tó kákò àbí ìyá tó kákò ẹmọ̀kú ewu ọmọ o tí bí yẹn bá pẹ́ láyé bẹ́ẹ̀ tí ò tún lọ́lọ́run sìn yorùbá wọn sọ̀rọ̀ kan wọ́n ní bá ti pẹ́ láyé tó wá pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ àṣẹ ẹ̀mọ̀ àṣẹ́mọ̀ ìtẹ́lómi ti lónú sáré ó ti pọ̀jù tó lò láyé lọ ká tó wá sọ̀lì kìámọ̀ tí ó dìde sí gbogbo àdájọ́ ọlọ́run ẹjá sin lọ́hun fàfírù ila Allah ẹjá padà síbi ẹ̀sìn ọlọ́run ẹjá gbọ́ sáwọn olùmọ̀ lẹ́nu ká gbọ́ sáwọn olódodo lẹ́nu àwọn àṣẹjú péré títà fi ń bára wá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ fẹ́ jújù bẹ́ẹ̀ lọ kò yẹ kó mọ́nú Ramadan nìkan ká mọ́ jẹ́ òbáàbò lọ́ọ̀sì Ramadan ẹni tí ń sun lọ́nu Ramadan nìkan lóòótọ́ láwọn ẹlòmíì ò ní mọ́ bí ìsàwọn ìrántí ìrántí ìrántí àbẹ̀tẹ́jẹ́ kí Ramadan lọ gẹ́bí ìṣesí Yorùbá ó parí nìyẹn ìlànpẹ̀rẹ̀ asákèsí sí kámọ́jò mọ lórí eléyìí kámọ́jò mọ lórí gbígbọ́ káfin ọlọ́run kọ́lọ́n jáde rẹ̀ lẹ́yà tàlkíyàmù subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh